الرحيم على النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين الذي تيرواجه بكل وجهه أتيانه وفلاي في صلاتنا مقام على إليه السلام والصحابة أتي يبقى وما ومن تليبنا ومشان محمد صلى الله عليه وسلم تتيوك ما دي تجربين من الزب أما تسوى تلالي لي يقال الوقت وشور رمضان المبارك آتي آه، الله سبحانه وتعالى وديكم عليه kó wá kó wá ní òkun àti agbára láti lè ríṣẹ́ dáadáa sí inú ẹ̀. Islam olùdarí ọ̀tọ̀ ọlọ́run tọ́lọ́run fi máa ń tẹ́wọ́ paṣẹ́ ọlọ́dà kò máa ṣàdúgbò ẹ̀kọ́ ọ̀rọ̀. Gbogbo sẹ́tà máa ń ṣe kí ọ̀pọ̀ ọlọ́run tó gbé. Àwọn sẹ́tà rí ṣe nínú ọ̀pọ̀ àwọn sẹ́tà rí ṣe nínú ọ̀pọ̀ ọ̀rọ̀ bá lọ tá ọlọ́dà kò máa ń dènà Islam. Torí yóò lójà ní lójà lẹ́sàn so ní ìpalẹ̀mọ́ di ọ̀rọ̀ bọ́ọ̀lù ó dàbí pé lọ́dọọdún ní mọ́ṣáláṣí wáyà yìí láti máa ń ní ètò kalẹ̀ láti bí ọkọ̀ ọjọ́ mélòó tí lọ́wọ́ bọ́ọ̀lù lọ́sí a sì ti bẹ̀rẹ̀ láti ọjọ́ sábà àmọ́ àdúgbò kò ṣe níjọ àhàdì pẹ̀lú gbogbo àti ọ̀nà méjì kẹta lọ. àdéhùn ni pé àná tíwìdì òun náà là á bẹ̀rẹ̀ òun lójúmọ́ tí lọ́wọ́ bọ́ọ̀lù àmọ́ kọ́dọ̀ bọ́ àdúrà máa ṣá àfààní ọlọ́wọ́ bá ní máa ń kádà rà gbogbo gbogbo bá ti dùn náà ní ìmọ̀ sí i èmi ni kádà ọlọ́wọ́ bá kò pé àwa yìí láti wá ìdìbò lè lò kádà rà tọ́ náà ó kò lè wá lórí àná nígbà ní láǹfààní àti máa bẹ lásìkò níbi láti wá láti ìdánilẹ́kọ̀ọ́. gẹ́gẹ́ bá ti wá wí síra wa ń dátò láti òun náà lálábà sí fúnra wa àwa kìtàbù àtọ́hà òun la ké dán nínú báàbò hajj tàbí ìkọ́bà là àti parí àti ìyàhálò àlhàyè nìyẹn àwa parí hajj ó yẹ ká wọ inú kìtàbù sọ́lá àwa dàdú àwa sáré kò wá bí kìtàbù síyà láti máa ṣàlàyé nípa ààwẹ̀ gbígbà àti ìdájọ́ tó ṣe wọn tó rágbèrè tí ó dájú kan wá táwa náà ṣe kéwọ́ táwa náà dájú kan ọ̀rọ̀ ṣòro jẹ́ pé insha Allah ta'ala ní òní inú tíra náà là á mọ̀ àti wá pé àbí ìwé bíbó àápọ̀ kí ló kú bóyá tó bá wá di ní ọ̀la ó yẹ ká méjì òní bá bàbá lẹ́yìn àṣùbà lẹ́yìn mọ́gírìbì àti ṣáàjì ẹ̀kí kú ìwọ báyìí àmọ́ dàbí pé ẹ̀yìn mọ́gírìbì nìkan ni àálò lọ́la ìjọ fúráìdì tí àwọn kẹ́mí fún tuntun mẹ́lẹ́ ó bá wá ń dijọ́ sátọ̀dé àwa ti ìlú wa ti pàdé àti bá àwọn ọmọdé yìí ṣe àwọn akẹ́rọ̀ ṣùgbọ́n àwọn ọ̀la ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bẹ́ẹ̀ tí òun náà ní ìpínlẹ̀ ọ̀sán àgbàdo ìṣẹ̀lẹ̀ wọn ó sì الله وبعد عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة عن أنس بن مالك عن زيد بن ثابت رضي الله عنهما قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة قال أنس قلت لزيد كم كان بين الأذان والسحور قال قدر خمسين آية أيوة àwọn àdéhùn méjèèjì ń lọ́rọ̀ fún ساري nípa sàárì ماذا ساري màdá الصحابي الجليل الذات أبي أنس بن مالك رضي الله تعالى عنه tí ìyá rẹ̀ mú wá sọ́gbà ìdábí ìmọ̀ ṣe kídímọ̀ pàdánù tó sì ṣe kídímọ̀ lẹ́gbàá Muhammad sọ̀rọ̀ àtọ̀rọ̀ ìjọba ìwà tí ò dé. Anasi yìí ló wá gbẹ́gbà wọ́ọ̀rọ̀ Anasi ní ìmọ̀lì kìtà sí ní méjì ni wọ́n adé Anasi ní ìmọ̀lì ní èyí wà kíkì lọ́wọ́ àwọn àlùfáà wa wọ́n tó kejì ní Anas ibn Malik al-Ka'bi Anas ibn Malik al-Ka'bi láti lè fi ṣòkè aláàárín àwọn méjèèjì àwọn méjèèjì náà lọ sí kọwa ní àyè àwọn méjèèjì làfá fún gbogbo àdúmọ̀ yìí a lọ́dọ̀ Anas ibn Malik àti kéwú lọ́dọ̀ Anas ibn Malik al àwọn méjèèjì lọ́gbà ìbàdàn lọ́wọ́ ló jẹ́ pé àwọn méjèèjì náà ti sáré àdọ́gbà ọ̀hánmá sọ́lọ́lá àìwò Anas ibn Malik olówá ní qala Rasulullah sallallahu alaihi wasallam ọlá nábi ní tàtàṣàrù tàtàmára tàtàṣàrù ẹ encouragement ẹ máa jẹ sàárì à wá wo kí náà ń pè sàárì à ń bọ̀ máa jẹ sàárì à wá ń ní ẹ máa jẹ ó wá mú jù wá ó fún wa nídìí tó ń ṣe ní ká máa jẹ sàárì ó pé fa ẹ̀nà fi sàárì bárọ̀kà. arábìnrin tó ní tààrídá ní ẹmọ jẹun àgbàríkà mẹ́fẹ́ fa iná bí sàúr báárọ̀ ká arábìnrin bí tààrídá ní ẹmọ jẹ kí ló ní mẹ́mẹ́ àgbàríkà mẹ́fẹ́ kí lágbàríkà ti mẹ́mẹ́ tẹ́lẹ̀ gbogbo wa àti mọ́ jáde di àti di mọ́gbọ́ àgbàríkà mẹ́fẹ́ kí lágbàríkà òun gan-an àwọn àgbà wa ọlọ́mọ àwọn amú àlùbáríkà ilé ìtìlẹ́gbẹ́ àlùbáríkà yìí arásà àlùbáríkà yìí arásà jò nínú díẹ̀ táwọn àlùfáà àwa ti wá kọ́ wa àwa ló wá sálà ìlú ìjọba lálẹ́ ìlú ìṣà ìyún leke inú àlùbáríkà wo ní bẹ́ẹ̀ni ká máa jẹ sàárì àkìlá lẹ́yìn. bihar al-hadi pẹ̀lú àdísì

tó ìwọ bọ́ọ̀ bá jẹ sàárì ìwọ òṣòrí ilé ǹkáwà táwà bá jẹ sílé ló jẹ́ pé gbogbo alágbọ́dọ̀ mọ́ ṣojú kòkò owó sàárì jẹ àwọn èèyàn kan bẹ náṣọ́rálì bọ́n bá ilé jẹ sàárì yóò mọ̀ bí ẹlòmí bẹ̀rẹ̀ ẹlòmí bẹ bó bá ilé jẹ sàárì yóò mọ̀ fọ́jì yóò mọ̀ yàgbẹ́ ó ní mélòó ẹlòmíì ń bẹ bó bá ilé jẹ tààyè bọ́dí ti tẹ̀wọ́ ìrókè dàrú náà tọ irú àwọn ẹni yìí wọ́n ń kọ́ àlórí eré táwọn adáfẹ́ jẹ ṣe àwọn náà kòkòrò agbára tí ó débi bí padà sọ pé ẹni tí ò bá lágbára jẹun bí àwọn ọba jẹun kọba jẹun jẹun jẹun kí gbogbo èèyàn ń jẹ sàárì èmi náà sì jẹ èmi náà jẹ sàárì kódà nábì sọ débi pé kò bá jẹ kọ́kàn mú omi jẹ sọ̀rọ̀ yìí dẹ̀mọ́ gbọ́ ìwọ kan ọ̀rá bu omi sínú plastic bọ́jú ọ̀rá gbé sẹ́nu báyìí bisimilá gẹ́ẹ̀kan náà lọ́gbọ́ wọ́n ti gbé lẹ́padà ó yẹ alhamdulillah gbogbo oríire táwọn ẹni tó jẹ sàárì bá jẹ ìwọ náà ti wá sí à ń fẹlẹ́ ìkàkíyèsí wa pé oríire tí rọmọdọ́nù kó wá ọ̀kan gbẹ̀ ní tààrí eré ọmọ ìyá mi dákú oríire tààrí ń pọ̀wàjú bọ́bọ̀ lọ́wọ́ oríire ni tó dájú ẹ̀ẹ́káyàlì ọlọ́run rẹ̀ sọ ní gbogbo ọmọ ẹ wá rí lórí náà kan bẹ tó wọlé yorùbá yìí ni ó sì ti pẹ́ mo rántí ìgbà àbáwà yìí náà dáa kéré jù báyìí lọ bá a bá lọ mọ́sálásí ìgbà náà tàbí dá kò tàbí dá tó àwọn àbá kan bẹ sọmọ tó máa jù sọmọ láwọn ìṣẹ́wà àti ìṣẹ́wà ìgbà àwọn ọmọ ẹgbẹ́ jíde ẹjẹ́ dààyè dààrí dá púpọ̀ èèyàn bí ó bá jẹ dààyè kò ní àwẹ̀ àti kì í sọ̀rọ̀ ọmọ síra ọ̀rọ̀ ọmọ orí kẹrí àwẹ̀ ìjọsìn tó dájú òní sàárì jíjẹ ìjọsìn tó dájú ó ní ásámú títí ìjọsìn tó dájú ó ní gbé yóò kí ásámú tí ó jẹ sàárì ó wá fẹ́ gbáwẹ̀ ó láwẹ̀ o kò sí kí nìjọmọ́ kò jẹ́ sàárì kò kí ásámú àmógbà àwẹ̀ yóò ní ládàá àwẹ̀ àmóríire táwọn ẹni tán jẹ́ àtàrí ṣe ládàá tí wọ́n gbà ọgbọ̀gbọ̀ oríire táwọn ẹni tó bí ásáwọ́ ṣe ládàá tí wọ́n gbà ọgbọ̀gbọ̀ so ládàá tààrí ládàá ásámú òun ni ò ní gbà àmọ́ yóò gbà ládàá ààwẹ̀ ẹ̀dàkùn gbogbo ẹ̀yà àfà kẹ́ ẹ̀ máa ń kàwọ̀ kéde o ẹ lọ́ọ́ lè bẹ̀rù ọlọ́run o ẹ lè bẹ̀rù ọlọ́run o ilẹ̀ yorùbá ọlọ́mọdé àgbàlù wa agbọ́dọ̀ yí àgbọ́ yí ìpadà àgbọ́ yí tó kù díẹ̀ dáàbò eléyà àbúyàn owó àtọ́lọ́gbọ́n àwọn bàbá kan àmọ́ agbọ́dọ̀ táwọn kọ́dẹ́sọ̀ yìí agbọ́dọ̀ tí kódà mo rántí nígbà tó padà tí ó débi yóò náà mo ti káwọ́ mọ́ ní pé tó àmọ́sí mi kọ́ kúté náà tó mo padà sọ́rọ̀ àwọn oríṣìí bàbá lọ lọ́rọ̀ bàbá oríṣìí wọn bí ápùtà wọn ti mọ́ lọ́rọ̀ ẹ̀mí ìṣẹ̀lẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìṣẹ̀lẹ̀ kan èmi dá sí kò táwọn ẹ̀rọ lọ èmi ò ti ẹ̀rọ bí pé ẹ̀ bá àwọn ẹ̀rọ èmi bá mi ìfẹ́ mi lọ́ba yìí àwọn àgbà mò ń gbàrọ̀ yẹn yẹlọ bá bàbá dáadáa eyi dàpọ̀ ọ̀rọ̀ bí bá dàpọ̀ ẹ̀yìn àwọn tá a bá jọ bí àdúgbò ìdílé sí i bó ni àwa a ló wá ti ọba o àwọn ti o bàbá yìí náà ló bá tó wá di pé àtàwọn tó wọn lọ mọ mo gbà rẹ àmọ́ gbà mo sùn ní ilé wákàtí la mo là rẹ tó yẹ tẹ̀ wá bèè lọ́wọ́ kò yé mi ni àwọn ẹ̀rẹ́ ti dá tó yí wo wíwo ohun gbúwò lọ ń sùn bá ọ̀gọ́ nílànà èyí ní ká bá lóyà là ń kọ́ mọ́ agbára rẹ̀ kọ́ mọ́ ọlọ́run orí ó tẹ̀lé gbogbo àwọn ọ̀gá máa ń kọjá rẹ̀ a máa padà tí lé mẹ́rin ní ṣáà amákèsí tá à ń kọ́kọ́ ń pera wa báyìí lè fi ó ní pé ẹni tí ò bá jẹ gàárì láàdá táwọn ẹni tó jẹ gàárì gbà ó ní omi tẹ́jú nù ó ní òní gbà àmáwẹ̀ ràmàdánà rẹ̀ tó bá gbà yóò tẹ́jú nù yóò gbà ládá rẹ̀ àwọn mùsùlùmí tó wá lórí rẹ̀ kí ọjọ́ náà bá tàbí rẹ̀ fún wa jẹ́wọ́rẹ́ tó bá fi ṣe kí ìmọ̀ ń sábà jẹ gàárì ìmọ̀ tẹ́jú nù ìmọ̀ sábà jẹ gàárì ló bá dìtà níjọ́ kan ló bá gbàgbé kò máa rántí jẹ tààrí àṣùgbà àtẹ́pẹ̀ ló jí nínú àánú ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ àmẹ́dùwà Muhammad ó di pé ṣé oorun ni ò já ajẹ́ tààrí nù ládàá tààrí olóòfin wo mọ̀ wa torí pé bí èé bá ṣe kó gbàgbé sùn ká ló bá jí ṣe jí ni yóò ṣe jí so akọ́kọ́ bí yóò kà tún ṣe tẹ̀lé ìka àkọ́kọ́ ìwọ́sàn yìí fẹ́ jẹ tààrí gbọmọ́ rò pé ní ogun ní mọ́ ní oríire kan lọ sọ̀rọ̀ fún ara rẹ̀ gbóúnjẹ lámọ́ àfẹ́kì rẹ̀ bó somi jẹ́ kan kékeré somi ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹni tí ò bá jẹ tààrí kò ní kò láwẹ̀ ìsọkúsọ ni àtàwọn wáàsí agbàwẹ̀ mọ́ ádámù ìbèbí panúmi irọ́ ni o ẹrú tó ìparí rẹ̀ nù àgbà rẹ̀ mọ́kì ádámù ẹrú lèmọ́ ìyíkì kéde ẹrú náà ọ̀rọ̀ gẹ́gẹ́ fún irú rẹ̀ so ẹni bá gbàwẹ̀ tí ò kí ádámù ládátàwọn ẹni tí ń kí ádámù bá gbà ó ní oníṣẹ́jú nù yóò ní gbà àmọ́ yóò ní ládàá àwẹ̀ àmá ìka dáwúdáwí náà yóò kí ìṣá ìjọba náà yẹ̀wò jẹ́ fọ́tọ̀ tó ní ìṣá ìṣá ọ̀tọ̀ tó ní àdámú ọlọ́mọdé àti àtúnṣe ìlú àwọn ọ̀dọ́ fáwọn àwùjọ wa ilẹ̀ Yorùbá a ní láti máa fi attention ara wa láàárín náà àṣekù fi ṣe kí yorùbá kárò àwọn ojú ọmọ nǹkan láti máa rántí nǹkan lápá kí èdè kíní kan náà àwọn táwọn ẹ bá ti ń bọ̀ báyìí wọ́n máa pín àwọn pépà pẹlẹbẹ pẹlẹbẹ àwọn pamphlẹ́tì náà ó ma ní nábílà òru àwẹ̀ bàbá nábílà òru ẹ̀ ráká mẹ́wàá kálámà márùn-ún fàájì àkan ní dúró iná zanáwù mẹ́wàá mẹ́wàá ẹni tí ó bá bá iná zanáwù kó kékúrú wà láwù mẹ́ta mẹ́ta tó lábára lóòótọ́ abáwọn bàbá tí wọ́n lẹ̀ yorùbá ilẹ̀ tí lọ́lọ́mọ́sà bá kẹ́ wọn gbogbo àbá tí wọ́n ti lọ́lọ́mọ́sà bá kẹ́ wọn ó dàbí pé ń tó sì wọ́n débẹ̀ ó ní pé wọ́n fẹ́ ẹ̀kọ́rí ìjàwọn èèyàn lórí pé tọ́lá tí aṣáájú tọ́tọ́ tó máa yan náfílà àmọ́jẹ́ rí wàhálà tí ń bẹ́ ń bi kámú tàbí kò mú wa lò yóò rí mọ́ dẹ̀kùn láwọn èèyàn lọ́wọ́ ẹ̀yìn ní tòwó là ń jẹ́ lá ẹlòmíì ìjẹ́ ládá tó gbájúmọ́ torí èyí tó rí mọ́rún gbogbo olóògùn owó àwọn láwẹ̀ gbogbo olóògùn gbogbo ìwà lọ rẹ̀ ra atákàndáwò yóò wá photocopy bí 1000 copies yóò wá dé yóò wá wọ́n tọ́lá bí wà yí ó yẹ gbà mẹ́rùn jẹmọ́ ní àá bí mọ̀ wá bí túbí sí ó yẹ gbà túbí sí agbègbè jẹmọ́ tọ́ dáadáa rẹ̀ àwọn òkú mi ọlọ́mọdé bá tẹ́wọ̀n àá ah, ọmọ yá mi ká fún ọ̀sùn rẹ̀ rẹ̀ ìta rẹ̀ sí wa lọ́wọ́ náà fi lóòwò gbogbo ọba ti lágbára ológénù láti wọ́n àmọ́ bí láti lọ́ta àti àkóyá ìyàwó ilé kéyìí annabawa muhammad sallallahu alaihi wasallam ya mara jaza an abi ina nufin nishaɗi nínú kéw àkókò mi wákàtú sáà wákàtú sáà láwùbáwá wọnú yorùbá láti ń pè ní tàdédédédé wa sáà hàrù ní lárúbáwá ń pè sẹ́wọ́n ó yà lóye àwáwá àwọn bàbá àwáwá bẹ́ túnkí ewu sáhárù wọ́n wá sọ di sáàrí ìdílágbà wá ń pè ní sáhárù ó ní tó bá ti kù díẹ̀ láàrùsájà ìjẹjọ́ tó dájú pé ẹni bá ń jẹ oúnjẹ tàìlágbó mẹ́ta òun kéèkéé tààrí tọ́lọ́ta mẹ́jùlọ ń jẹ o ọjẹ́ tàbá abẹ́bọ̀ tún ṣe dáadáa á lọ jẹ oúnjẹ òru ààyè máa jẹ sàlágó mẹ́ta ààyè máa jẹ sàlágó mẹ́rin tó bá ti ń kù díẹ̀ tásùbá àfẹ́ tó tásùbá jà wípé yọ ó làwọn ọ̀sán rí kí ti máa yọ kéèta go lábí mọ́mọ́ pé àgòkọ́ ẹ̀yìnká fi máa mọ́ ní nǹkan pè lálùfájà rẹ̀ ó dàbí pé ní hàlùkọ̀ tó lájára yìí ẹni tí ó bá ti mọ́ ẹ̀rọ ní gbọ́ lẹ́jọ́ ara wọn kódà o wà lórí ìlú kan lọ́dí ọ̀rẹ́ mi lórí ìlú abẹ́rẹ́ ìfẹ́ pè lálùfájà rẹ̀ àgò tí ó wà mọ́ yọ ó mọ́ bẹ́rí tí ó mọ́ yọ ó mọ́ jẹ́ kí lásìkò táwà ilé ti fi five thirty something wọ̀ ìgbà tí wà á ti lọ́sẹ̀ tó ń bọ̀ ó lè bọ́ sáà so ìwọ́ wà máa lọ́jọ́ five thirty àlùbájá ní ìjọ láti àpapà so tá àlùbájá àríwá ti yọ kàrí sọ tẹ́wárí tó bá ti ń kú bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú tálìbájá yóò yọ èyí ò gẹ́gẹ́ náà ń pè ní ìwà kùsàhà àsìkò sàárì àsìkò ló dá kámọ̀ jẹ sàárì pòròpó yẹ báyìí ní tá ń pè ní sàárì kí wá náà ní kí wọ́n là á mọ jẹ ní káàrì gbogbo tó bá ti wà ìdébù tí èsì ti sàrọ̀ amẹ́tàkà àti ìdíwọ́ láàrin àwọn lòmí tí wọ́n bá jẹ náà àmàlà ìwà pọ̀jù òdì sínú agbóhà yìí yóò tó wá mú kíní kan báyìí tó báyìí fúra ló ti gbé sínú fíríjì yóò ti tutù dáadáa tí wàá lóko fẹ́ lóko gbogbo ẹ̀ papọ̀ sí yóò lè dàbí ìgbà téèyàn téèyàn kó kékeré ó lè bínú òun ó lè tó ìlera rẹ̀ lẹ́mùnà wọ́n ti kiri jọ̀wọ́ wọ́n sọ̀rọ̀ àjẹ́ ẹjẹ́ bí wọ́n bá lè sọ àǹfààní kò fún wọn bẹ́ẹ̀. jẹ́rí kíkọ́ jẹ́ sàárì ládàá nì àbí irú tó tún wá fi jẹ́ sàárì tó bá tún wá ilé ọ̀rìn yẹn bá recommendation náà bí lọ́dún kó yé rèmi níta bá recommendation náà bí lùmíta rẹ̀ anábìdí ní ìmà sàúrùn mọ́mí àtàmù anábìdí áhà sàárì mùmí ní tó dáa tí mùmí ní máa ń jẹ oná lẹ́kọ́ máa jẹ sólà bíbù ẹ̀sìn ẹ̀sìn jẹ́ gbọ́n náà tẹ̀síwára àwọn táwọn wíwẹ̀ ọlọ́run mọ yéṣu àwọn àdáyìnwó ẹ̀jẹ̀ jẹ́ ìbàjẹ́ náà bóyá ẹ̀bá ń kọ́ ló gbà rẹ̀ anábì ló sọ bẹ́ẹ̀ ní ìmọ̀ ọ̀nà ìgbàgbọ́dájá nàbí ìdá ló sọ ẹ̀dá ló rọ́jú rẹ̀ mọ́ tẹ wá gbà bẹ́ẹ̀ gbà rẹ̀ ẹgbà láàánú rẹ̀ sọ́dọ́bí ni ní ìmọ̀ sàhúrù mọ́mí aláàlá àtọ́mù ó ní sàárì mọ́mí ní àwọn ní dandan mi mú kò lójú bá ti ń sọ ìlú ilẹ̀ ní à irú àti wọlé ní yàrá yìí àwọn ogbó yẹn ànábìwò rẹ̀ kọ́mí ìgbè ànábìwò rẹ̀ kọ́mí ìgbè sọlọ́lá bẹ́ẹ̀ ò bá wa lè jẹ sáàmù ojú àbàlà àmọ́ irú àwọn sọ́kì ẹ̀fọ́ ní àwọn ọmọ ń rí àkìsù jẹ àwọn ọmọ ìtura kó ti dànù mú dàbí kù bó ṣe méjì lọ lè jẹ bó ṣe mẹ́ta lọ lè jẹ bó ṣe mẹ́wàá lọ lè jẹ bó ṣe gún lọ lè jẹ mú mi lè bọ́ọ̀bá tí wọ́n lè jẹ́ púpọ̀ jẹ́ ọ̀pẹ́ múmílé bọ́ọ̀bá lè jẹ́ ràbínú ara múmílé láti nǹkankan ṣe àṣẹ ní alábíwá ní pa iná bí ìta lórí bàrọ̀tà ó lálùbárí ká bẹ̀rẹ̀ ìta kí lálùbárí pọ̀ àwọn àbá wa kọ́ tó pọ̀ wọ́n lára pọ̀pọ̀ inú àlùbárí ká ti bẹ̀rẹ̀ ìta ìpolówó ọjà àti sọ́rọ̀ òfin mi ò wọ́n jẹ́ kí sáájú ọkọ̀ mi lárúgbó oríire kan ní sáà lọ́tọ̀ lọ́rọ̀ náà láti ní ìwọ tí lọ́mọ̀ tó ọ̀dọ̀ bá bá láyé lọ fún agbọ̀n náà láti àwọn ọ̀sá ìwọ̀n sí ra rẹ̀. èèyàn gbọ́dọ̀ láyé dé pé lọ́mọ̀ tó ọ̀dọ̀ báyẹ̀ láyé kọ́ máa ara nìjọ náà torí sí àjọ náà ó kọ́ pọ̀ ọba wá sí ra ẹ̀ pé kò wá láti jẹ́ mẹ́wọ̀n ó ti lo rọ̀mọ̀dọ́nù kódà rọ̀mọ̀dọ́nù ẹ̀yọ̀ kan wà láìwọ̀n rẹ̀ tó inú àwọn ọ̀nà tàbí wá máa ń jèrè Ramadan inú àwọn ọ̀nà tí Ramadan ló máa ń jẹ́ èrè fún èèyàn o náà ni ká àmì ká àlùbáríkà àkọ́kọ́ tí ń bí a ń jẹ́ sàrà ó ní àkọ́kọ́ àlùbáríkà bẹ̀ ni pé ó kọ́kọ́ ń túmọ̀ páńkọ́ ṣe ànábì sàárì jíjẹ ó kọ́kọ́ túmọ̀ pé ni o ó kọ́kọ́ túmọ̀ sí kọ́ṣe ànábì lọ́tọ̀ tí tóbi yẹn bá tún jẹ sàárì yóò gba ládàá kọ́ tẹ̀lé súnà ládàá pé a ah, ànábì máa ń jẹ sàárì èmi náà sì ń jẹ sàárì àlùbáríkà àkọ́kọ́ rẹ̀ àlùbáríkà ẹlẹ́ẹ̀kejì mukhalafatu ahli al-kitab fi ziyadati fil akli ala al-iftar ó ní pé islam a máa ń ya pàtẹ́lẹ́sì ní ọgbọ́n ẹ̀mọ̀ pàwọn ìbára bẹ́ẹ̀ tara wọn ọgbọ́n ajíjẹ bí ara ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìdébíyẹ yìí bàbá ẹni tó ọ̀tọ̀ kí á mọ̀ àwọn ará ọ̀yọ́ ti ń de káyé wọ́n ti ń de bí àwọn ará amẹ́ríkà wọ́n ti ń de káyé àwọn ará ọ̀yọ́ ní kí wọ́n tún ẹni pẹ̀lú tàbátàbá àwọn ọmọ báyìí aláàdúgbò bí ọ̀rọ̀ ọ̀yọ́ làwọn àrí ọ̀yọ́ ìdíkì ṣe ìgbà bẹ́ẹ̀ lọ. àmọ́ àwọn ará ọ̀yọ́ ti ń wọ́n délẹ̀ bí wọ́n ti ń wọ́n sùn. tó ń já sí pé àwọn náà ti ń ṣe ìyẹn lómi kan. àmọ́ ìṣe kọ̀rẹ́kì rẹ̀ ká sọ fẹ́fẹ́. ó ní pé ajíṣe bí ìsìláàmù làámù ìsìláàmù ṣe kéwòn ìṣèjì ọ̀dẹ́lẹ̀. ìsìláàmù kì í ṣe bí ọ̀nà púpọ̀ aláwọ̀yẹ ọ̀rọ̀ tó mùkọ́lá fátù áhàlì kìtà àwọn ẹlẹ́sìn míì tí wọ́n bá dé bá ọ̀ àwọn èyí máa jẹun mọ́ tọ́ba ti ṣe nù àwọn èyí máa jẹun mọ́ tọ́ba ti kínú tọ́ba ti ṣe kódà àwọn ẹlòmíì máa ń fi àwọn àwa mùsùlùmí ti ẹ̀yẹ ọgbọ̀ta àwọn ẹlẹ́yìn wọn gbà wọn ẹjọ́ kẹ máa tún jí lóòrùn tẹ máa tún jẹ ẹ máa tún jẹun ẹ wá lẹ́yìn dáre kẹ́ni tí wọ́n fi wá ti ẹ̀rẹ́ lórí àwa gbọ́dọ̀ rí ní fáàrí ẹ̀sìn wa a ti gbọ́dọ̀ gbà pé ẹ̀sìn wa ló ṣe kí ni ẹ̀sìn wa ló wọ́n a gbọ́dọ̀ rí ní kí ni o fáàrí ẹ̀sìn tiwa a ti gbà pé ẹ̀sìn wa ló mú wa tẹ̀sìn wa mú wa nù náà láti gbọ́dọ̀ wọ́n sọ ṣẹ́bí ọjọ́ ọ̀rọ̀ tọ́ àwa gbọ́dọ̀ máa wá jẹ tààrí ara àlùbáríkà bẹ̀ àlùbáríkà bẹ̀ ni pé ayapa sí àwọn ẹlòmíì tó yẹ pé àwọn rò pé inú ẹ̀sìn tàwọn ní káwọn bá ti sínú rọ̀ lẹ́bàá agbó mẹ́fà náà ni ó sùn wọ́n bá ilé bí sínú wọn ní jẹ nǹkan míì mọ́ ó tún di ìrọ̀lẹ́ ọjọ́ kejì wọ́n láwọn ẹ̀sà wọn àwọn ẹ̀sà wọn mùsùlùmí olúwa fi àánú sí ìtẹ̀lú wọn àṣìlò ẹ̀tún àwòrán tàbá tó wá sínú ọ̀nà tó wá ní wá fùdú wá ṣírọ̀bù ládájú kò sínú ẹmọ ẹ̀jẹ ẹmọ ọ̀run ẹmọ súnmọ́ ìyàwó yí pàápàá àtàyà tàbá yá náà lọ́kọ́ ọlọ́wà ní súnmọ́ àti mọ̀síyá ìrẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ wá kọ̀ǹpìlìtì àwẹ̀ yí tó balẹ̀

kápú lè ṣe sàárà alẹ́ nígbà tó ọjọ́ sàárì ní kò tó sí láì dípọ̀ tó wẹ́n tó kú sàárà àtàrí jẹ́ tọ́tí lè pé kólà lè gbé sàárì wá mọ́sálásí ọ̀rọ̀ àwọn jẹ́jọ ti kínú jẹ́jọ jẹ́ ọ̀tún ní sàárà àti irú àsìkò sàárì ọ̀rọ̀ àwọn tó tún ọrọ̀ oúnjẹ fún kí ẹ bá lè pé bàtà ìlú wájú báyìí ọbẹ̀ gbèjì ọbẹ̀ rẹ̀ ìyá rẹ̀ ọbẹ̀ rẹ̀ ó mọ̀ polówó rẹ̀ ń sáré ìwọ tọ́lọ̀ máa lọ fún àbàdí bẹ́ẹ̀ ti pariwo ìyá rẹ̀ lákòókò ká tún ọmọ máa ń gbàdúrà ọwá jẹ ọwá fún àwọn èèyàn ló jẹ sàrí jẹ wọ́n wá jẹ wọ́n wá ìlọ rí jàdúà fún ọ lásìkò tọ́lọ́run rẹ̀ jẹ́ àti máa gba ọkọ̀ àbọ̀ ní

Ìjẹ́ ọ̀sẹ̀ ní owó náà rí rẹ̀ àwọn ọ̀bá jí ní kírù ní ìbẹ́nu súnà bá. A máa jíyẹ̀ kírù lásùlá. Àmọ́ gbogbo àwọn tí ní ìkò láàrùn láti gan gbà. Tó túnmọ̀ sí pé sàárì ní jíjẹ, ó ti dàbí ṣàá, ó ti dàbí àpẹẹrẹ tàbí mú ẹ̀fáwà kò sùn ní àmbẹ̀rẹ̀ lókèrò, àmbẹ̀rẹ̀ márùn. Ó dà àwọn ẹlẹ́sìn ní ìmọ̀ bí wíwá pé lórí ànábì kan ló sọ bẹ́ẹ̀ àti awúrúgbò là á sí ó gbà ní jọ́ọ́ mẹ́nu sọ yìí sí ọ̀dà ànábì ní fọ́sùlù ná bẹ́yìn náà síyámi náà wà síyámi ààrẹ ìgbèdá akílẹ̀tì sàṣà ó ìyàtọ̀ tí ń bẹ láàárín àwẹ̀ tiwa àtàwẹ̀ àwọn tá fún ní tíra ó ní jíjẹ dáadáa máa jẹ ẹ̀dá kọjá máa jẹ bákan jíjẹ anabi tako ká lọ fìdá rí ọ anabi dèké mu ó tako Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu alágbàgbà Muhammad sallallahu alaihi wa sallam ní asahur akiluhu baraka ó ní kàrí jẹ́rí o kí yíò mọ̀ jẹ́ albarka ni ní ẹ̀ka kábí ẹ̀gbọ́n ní albarka fún wa alẹ́gbà ní bàbá àtẹ́jẹ́ ooo ẹ̀yin mùsùlùmí ẹ má fi àwẹ̀ àtàrí jíjẹ ẹ má fi lẹ̀ o ó wá ní wàláwó àyẹ́jẹ̀rọ̀ àhàdùkùn járò ájẹ́mìmà ó ní kò bá jẹ́ pé ní ìkọ̀ọ̀kan ní yóò kàn mú omi jẹ́ ẹ̀kan péré báyìí ẹ̀mọ̀ mú ó ní fa iná lọ́ha ọ̀rọ̀ àbáríkà rẹ̀ kanáà bẹ́ẹ̀ ó ní fa iná lọ́ha tó ní pé dájúdájú ọlọ́run àìsàwọ̀jẹ́lì wà mẹ́lẹ́ ìjẹ́bẹ̀hù àtàwọn màláìkà rẹ̀ yusalluna ala al-mutasahirin

ara àlùbáríkà fi bẹ́ẹ̀ bí ajẹ́ ìta àwọn àká àfi bá àlùbáríkà fi jáde alára àlùbáríkà fi ń bẹ́ẹ̀ bí ajẹ́ ìta rẹ̀ ó ní tí yóò lè ràn yàn lọ́wọ́ láti lè kírun àsùbá ní ìsìláàmù ṣe ẹ̀ńkọ́rìjì wa pé ká dìde sáré kí sáré ó wà nígbà tájú òun so ìwọ́ bọ́ọ̀ jíjẹ gààrí ó ṣe é ṣe pọ̀ sùn gbàgbé ọmọ ti wà fà níjọ ọ̀rọ̀ àwọn ẹlòmí ń bẹ àwọn àìsùn tọ́lọ́wọ̀n ọgbọ̀n wọn ni ó mọ̀ sí tọ́lọ́wọ̀n ọ̀rọ̀ láìsùn níbi o àṣùkò máa ṣùgbọ́ tó ọmọ mi lọ́ra ọ́nà mọ́já ìdíkà máa rà lórí àjẹ́bà ẹlòmí ó lè jẹ́ pé ẹkàn ní ọkàn mọ́ sí orí mọ́

أنس بن مالك رضي الله عنه عن عن أنس بن مالك عن زيد بن ثابت رضي الله عنهما قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة قال أنس قلت لزيد كم كان بين الأذان والسحور والسحور قال قدر خمسين آية أيوة أنس بن مالك رضي الله تعالى عنه ọgbà àdìsí lọ́dọ̀ sí ìdìbò sáà ọ̀dọ̀ márùn àníwọ̀n ọ ẹgbẹ́ ìwọ̀n ajẹ́ pẹ̀lú sánú pẹ̀lú ànẹ́bì sọ̀rọ̀ bóò lẹ́sùn pẹ̀lú ó jẹ́ tẹ́wọ̀n pé súnà yìí ó gbọ́ fáwọn a lè a máa ń bí sínú papọ̀ nígbà mi ayé ẹ̀kọ́ ẹ̀kọ́ lè ta àdìkò sínú ní ìdí alhamdulillah insha Allah tí wọ́n lọ́wọ́ bí ọlọ́dún iná àmọ̀ tó yẹ oúnjẹ ìṣirò ó yẹ ọlọ́mọdé àdára àwọn tó yẹ dáadáa àmọ́ àjẹrà àwọn ọ̀pọ̀ tó ní ká bẹ̀rẹ̀ nínú náà àwọn sì fẹ́ kó pàmẹ́ wọ́n sì fi ẹnu ẹlọ́wẹ́ ọlọ́mọdé àbára sí ọ̀rọ̀ ẹ wá wo ní ilé ìsọ̀rọ̀ ó láwọn jẹ tààrí pẹ̀lú dànù pẹ̀lú àná wọ́n ìbáìtà náà wà lọ àfihàn náà náà mọ ìbáìtà wa ni wa wá jẹ tààrí tẹ ẹ báwọn ọmọ pé tààrí èyí máa fún yàn jẹ ẹlòmíì kò mà péyàn tó máa ń fìyàn tààrí jẹ ọ̀rọ̀ pé kìnnìún nìkan lóòótọ́ ẹ̀rí wá dá ìrẹsìlì lórí pé bá a bá fún yàn ní ìnú jẹ

ohun tí wọ́n bí ẹ̀lẹ́ yìí ká áyà àkọ́kọ́ ẹgbẹ́ akọ́kọ́ àkéjì ara wọn ẹwà wọn sáfẹ́ kí agbẹ́tẹ́jì àti nígbà bẹ́ẹ̀ jù wẹ́n nìsí àà ebi irú nǹkan báyìí jù ní ọ̀rọ̀ máa rẹ̀ sọ pé bàbá lọ kí n jẹ́bí ò lánàá bẹ̀rẹ̀ mẹ́rin àti àtẹ̀síwẹ̀ lórí àbí ẹgbẹ́ àà ah, kódà ìrìn tí yóò fi délé bàbá alágbájá kò ju tí yóò fi rìn láti kúrí ìdíbọ́sọ̀ nínú ọ̀rọ̀ àtàjìnà sí tọ́lọ́ ló máa àwọn sàábí àtìlẹ́bí ẹwù ó bẹ́ fi ìfẹ́sẹ̀ sàkójú tí ó ń sàkójú rẹ̀ àyà àti ìtẹ́ máa ń ṣe náà fi ń kú èmọ̀ra àwọn àti wọ́n yẹ́ bá lùkọ̀ọ́ láti kíkà dé ó bẹ́ fún táìmù wá pé ah, ìṣẹ́jú tí èèyàn lè fi jẹun táwọn jẹ̀bi sí wọn kí tí èèyàn lè fi ka bí 50 àyà ìjọ mi ní ìṣẹ́jú bí ń tẹ́ obìnrin láti bí dé mọ́sálásí kò sọ bẹ́ẹ̀ ń tẹ́ obìnrin dé mi dáadáa ti bí délé ọ̀bálágbájá àdùkùránì tí ogun ọjọ́ mọ́ ń ká lọ́jọ́ mọ́ bá iye fífí ara iye ìtẹ́jú báyìí láàmú ọmọ òun náà gbà fún un ìtọ́jú ní wọn lọ ẹlòmíín bẹ́ẹ̀ ló wà lọ́ọ̀lọ́ mọ́tò fífí àdùkùránì mọ́ àmẹ́yìn ẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ìgbà wo lọ fi sí Facebook rẹ̀ bẹ̀ kódà yóò sọ pé àtẹ́jú ah, mẹ́ẹ̀ẹ́dógún ti gbòòrò sí kódà yóò di kí n tó wá sínú gírì kódà ló ní bá a ti ń ṣe hálùkọ̀rọ̀ wọn ìlú ti Facebook rẹ̀ jẹ́ wo ẹ̀dùnmọ́ David nìkan Nixon. Lọ ẹlòmíì ìbò ti rí nù. Kọ́ táwọn sábẹ́ àdínẹ́bì tó láàrùn tọ́lá, kí a rọ́ náà táwà bí máa ń dún ní mọ́ tó ṣáàbì jẹun. Ìbá bẹ̀rẹ̀ lóṣù ìgbà tí ó múra pẹ́tẹ́tẹ́ tí ó ṣe gbogbo ẹ̀ tí ó mọ̀ yóò múra pẹ́tẹ́tẹ́. Irú ti múra pẹ́tẹ́tẹ́ o, ìmúra bẹ́ẹ̀ múra lọ́nà. Ìyàtọ̀ láàrin àwọn àtàwọn alukurani jẹ́lómi nílé òbí tẹ́mọ́tọ́jú òbí kèé kàánì amẹ́wọ́ fóònù rẹ̀ fóònù rẹ̀ àbúkẹ̀ torí fóònù ni yóò tẹ̀ tó fi sùn ó sì ń jí báyìí ó sì tí ó kọ́kọ́ mú kíni kódà bí táwọn n èyí tí òṣìṣẹ́ ọ̀tẹ̀kùn lọ́tọ̀ lọ́wọ́ tí ó sì yọ fóònù jáde fóònù ní ọ̀pọ̀ wọn yóò lọ wọ́n sáà tó ń sinmi mẹ́sẹ̀jì mẹ́sẹ̀njà tẹ́sí mẹ́sẹ̀jì wọn kíkiri Instagram Twitter gbogbo rẹ̀ rẹ̀ dán yóò lọ ẹ bá ti wọ́n kó tí ń lọ náà kéde kọ́lọ̀ ní ti kọ́lọ̀ ọ̀bọ̀n mẹ́rin wọ́n lọ́gbọ́ àti mẹ́rin kò lọ́gbọ́ àti mẹ́rin ìjọba lọ́gbọ́ ẹ̀ ó dà pé ìwọ́n náà máa ń gbé mọ́tò sí ẹ̀jẹ̀ báyìí Instagram ìmọ̀lẹ̀ wò lálọ́jọ upload photo tó máa download photo photo kí lọ download rẹ̀ sí tó máa wò ó mọ̀ wò ó mọ̀ ọ̀dá sànú ọ̀ ọlọ́mọ bá ìsìlámù ìmọ̀ bàjẹ́ mọ́ ọlọ́mọ ẹ̀ kó fi àlékún ìmọ̀ so ibi làgbọ̀ sí mélòó Allah ta'ala tó bá wá di ní ọ̀la àwọn àtẹ̀síwájú nínú tíra وصلى الله وسلم على رسولك محمد وعلى اله وصحبه ان شاء الله المصاعد قالوا اه تفضل اه wọ́n ní àyà tàà sọ jáde rí ìjọba ìgbé àwọn àbá àkójú wọn dábàá dìrò torí láyé àwọn àbá àkójú wọn wọ́n ní àyà tí wọ́n ń wí kìí ti báwọn àyà tó wù sí ẹ̀gbẹ́ àyà kan ń bẹ́nu àlùkòrò àrí ó sì dọ̀ ní péjì lọ sí lọ́sì bàbá wọn ní bákan náà kìí tún wá sí àwọn àyà tó lòdì àwọn àyà tó wà ní wọn tún wọn sí ní táàmù sọ pé láàárín jọ ten to fifteen minutes fún ẹ̀yìn tẹ́fẹ́ tó náà wà bá wọ́n ní kò sí ẹ̀ tó ten minutes gbẹ pé àyà fifty yìí lásìkò náà kéyìn tí wọ́n máa ń fi ń kà á kò ju déédé àsìkò tí yóò fi ṣàdùn àlá lọ arábà tó lọ́sọ̀ lọ́wọ́ ṣe déédé àsìkò táà fi máa ṣe àkálìmọ̀ sí sàárì ànábì máa ń wá dìde ó máa ń lọ lára gan ṣe mẹ́jà máa kánjú jẹ́ sàárì ẹjá dìde ẹ̀ ká sì máa máa pẹ́ sínú question ẹ kọ́kọ́ ìtàn yìí lórí ilẹ̀ àná ìṣọ́ àpà. Ẹlẹ́ tó bá jẹ tàbí tó jẹ àmàlà, àwọn ẹ̀kọ́ méjì ní wọ́n lérí. Ẹlẹ́ tó bá jẹ àmàlà tó tó wá jẹ dàbí tó lè, irú yìí ń kọ́, ó dàbí pé mo lọ wà ní ọjọ́ pé ìbílẹ̀ ìgbẹ́gbẹ́ nígbà tí àwọn olùmọ̀pẹ̀ gbà lọ́wọ́ ní omi pé dàbídù ló fi jẹ ta àwọn bẹ́ẹ̀ yẹn bá wá jẹ dàbídù mi a ó sì di kọ́lọ́ gbogbo rẹ̀ ló àmọ́ ti ní o mọ́ nítorí àdàpọ̀ èèmọ́ ẹ̀ àmọ́ tẹ́mi gbọ́yé níbi àyà ẹ̀ tí mo gbọ́yé nù o kó láyé sí ìkéde bẹ́ẹ̀ fi táwọn afá kọ̀ǹdẹ́mù ẹ̀ bá àfijẹ́pọ̀ tòun tẹ́mi ló kọ̀ǹdẹ́mù ẹ̀ àmọ́ ìdẹ́mi ìgbó ebi ọ̀rọ̀ ànábì ní pé ní ìmọ̀ sàhóró ìgbómi pé kààrí tó dá fún mi kó jẹ ìyẹn pé dàbí ìdùkẹ́ ń ṣe pé yóò dá àmàlà yóò wá jẹ èmi ò gbọ́ yẹ́bà àmọ́ tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ náà ah, ọlọ́run bá yìí ó gbọ́ sí ládàá rẹ̀ fún mi ò sàdéhùn ládàá ọlọ́run ni mo ń sí ìfẹ́ rẹ̀ ó àwọn láwọn tí wọ́n mọ́ sí adínú fíìmù ọmọ ìgbẹ̀gbẹ̀ ààyè adísáàrì káríkà àwọn adísáàrì kọmọlù gbẹ̀gbẹ̀ sí kọmọlù gbẹ̀gbẹ̀ a lè máa sí àwọn èèyàn lọ́pẹ̀lẹ̀ kálukú ẹgbẹ́ ẹ̀hẹ́rìn ọmọ àdúgbò ẹgbẹ́ ẹgbẹ́ sáàrì àmọ́ oní àdúgbò gbẹ̀gbẹ̀ sí bákan náà lákèésí ilé iná oran pàǹtì nílẹ̀ Yorùbá ó lé gíní oran pàǹtì nílẹ̀ Yorùbá ó ní pé kákọ́kọ́ máa pè ń káàdì ẹ má wúlò ká tún wá pè ìrun àkọ́kọ́ pè ká tún wá pè ìrun àtàláàfì ó dì mélòó ọ̀làjò lápọ̀lẹ̀ o ó kọ́mọ̀n nílẹ̀ Yorùbá yìí ó kọ́mọ̀n ààyè máa ẹ̀rì pé gbogbo mọ́tálásí tó bá dàgbò mẹ́rin òun inú ọ̀kọ́ sí i wọn ọkọ̀ pé wọ́n láwọn fi jí àwọn èèyàn fáì ẹwà míǹtì ní ìfi jí àwọn èèyàn wọ́n ti rú wípé ẹ̀sìn ní kí la pé ẹ̀sìn ní àáfin sin lọ́hùn ni a ti gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ sì ti mú wá torí tó múrù pípè wá fún wọn àdéhùn pípè kalẹ̀ ká fi máa jíyàn jẹ sáàrì irú gbígbé tó jọ mọ́ báyìí ó ní irú àkọ́kọ́ pé dáwà máa ń pè lágbo márùn táàpè kejì lágbo márùn àbọ̀ ó yẹ káàgbo márùn àbọ̀ kọ́ ló yẹ káàpè táàpè bá dà bí bá ti yọ ló yẹ é so irú àwọn àkọ́kọ́ pè yẹn gan ó ní irú èyí dáàbí táwọn sàábẹ́ bá ti jọ báyìí wọ́n ti gbà pé èyàn ti jẹ sàárì lọ tọ́mádùú lọ ìyẹn ní bíláàlù ni ó kọ́kọ́ pè kan tán bá ti dóhùn bíláàlù wọn ni kò sàrídì ìgbẹ̀ ń mọ̀jẹ̀ sàrí tán bá ti wá gún àbúlẹ́gbẹ̀ omi mọ̀tún mú mọ̀ pé àsìkò àlùfájà ní ti so ọlọ́mọjá ọlọ́mọta sàánú wọn ó fún so ilẹ̀ Yorùbá lára tí a ní láti correct ó ní kán kọ́kọ́ mọ̀ pé wọn kan àtàlásì eléyìí kò lápọ̀ rẹ̀ ìdàpọ̀ ẹjẹ́ àtà àtúnṣe rẹ̀ gbogbo ẹ̀tọ́ ọ̀rọ̀ bá ti fún ọgbọ́n ọlọ́wà. ìbéèrè ni pé is there anything like natural ashafi abuti natural after ishashara please do exit to make any command question. ṣáàfì ah, àti wíṣọ nọ́túrà tó wà ní nọ́túrà tó ṣe pé ó wà ní ọ̀ṣun náà. tọ́ bí ò bá wá sí Ramadan náà àlẹ́rìí tó ní ká mọ́ jẹ̀mọ́ lẹ́yìn ìṣá nínú Ramadan lẹ́yìn tàrọ́wì àrí ẹ̀rí tó ní ká mọ́ kí níjẹ̀mọ́ lórí ẹgbẹ́ nínú Ramadan ká kí níjẹ̀mọ́ tí mọ́ mú wa náà bá ti kì tí ó bá ti wá sí Ramadan lẹ́ oníkálukú mọ́ kí tiẹ̀ wọ́n lọ́wọ́ tààrà ọlọ́pàá ṣàpá àmì àtọ̀tọ̀ yìí ọ̀rọ̀ tọ́yì ok àwọn ẹ̀rọ tí ó jọ ẹgbẹ́ búra yẹn lápò ẹ̀yìn onípọ́ mẹ́yìn ẹ̀rọ tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún ọ́lẹ̀ kò sọ́dún àwọn ẹ̀rọ gbọ́dọ̀ get that ẹ̀rẹ́ yóò ní mọ kọ̀rẹ́jà àwọn àpá àwọn ọmọ ìgbé ìdí ebu ni wọ́n kà fún ẹ̀rẹ́ ká mọ kiri wọn tí ẹ̀rẹ́ bá lẹ́ tí wọ́n ń tara pé ń bú àbá

àwọn afijata làdáníwà tó mẹ́yìn àwọn ìmọ́rùn ọlẹ́ni bá pẹ́dé kó kíjá ìjẹ mẹ́rin kó pé wá bá ẹnu ádámù ẹbá dìde ẹ̀dà ní ádámù àwọn tó má gbogbo wàhálà lápọ̀

láti wáyé àárò mọ̀ pé ẹni òbu tó ṣe tó ṣe ìpele tó mú kalẹ̀ tó máa rí tó máa dùn ẹ̀ ń gúmi ò ẹ̀ lẹ́yìn náà náà bá wá ń gbọ́ gbọ́ tí ó dùn mọ́ pé wọ́n clarification kí dùn mọ́ wọ ìbànújẹ́ ni tó kí ń jẹ́ bàtújẹ́ bá ń sara ẹ sílẹ̀ ẹni èmi gán ní ìdí máa ń bu ilé ìlú gán lọ́gbẹ̀ wọn kúrò ẹni máa lè dákọ̀ rẹ̀ wúrẹ̀ ló mọ̀ ló mọ̀ máa sáà tó bá tó wúrẹ̀ ló mọ̀ àmọ́ ìlú dákọ̀ rẹ̀ ó sì pè mí ó tó àmọ̀ dákọ̀ lè kó orí lágbàjọ́ lágbàjá èmi náà wá sí áá ah, ẹ máa ń bú mi náà ó ní ẹ mọ̀ sí ah, ní gọ́ọ̀mẹ̀ntì rẹ̀ kí ìkúrà ìlú òsì mọ́ láti dàgbà ní onílànàbì ṣe láọ̀rọ̀ fún ikú àyílá wọ́n ni mọ́ níta bí mo là ibi kọ́ mo sọ bẹ́ẹ̀ ànábì tó sọ bẹ́ẹ̀ ọlọ́run wa ní àgbọ̀yọ̀ rẹ̀ bá a sọ wọn ìyá rí rẹ̀ ah, ìyá yìí láti ah, sọ bá délé ọ̀la ìṣà wọn ta á sọ abílí wọn ọ̀la ìṣà wọn alaikum salam ayé ti gbàdá ọ̀la ìyá fún ẹgbẹ̀rún náà ká wọn lè sọ وعلم تقبل وشفاء من كل داء وصلى الله وسلم على عبده ورسوله محمد وعلى اله وصحبه اجمعين عافيه الله ان شاء الله